bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ àti tó fún kẹ́ tó lọ lẹ́ẹ̀kan pé nàìjíríà yìí ti gbogbo wa ni kò gbọ́dọ̀ bàjẹ́ àfi ká fọwọ́sowọ́pọ̀ kájọ gbé lárugẹ kí ìwọ gbé kémi gbé ẹ mọ̀ pé àgbájọwọ́ báyìí la fi sọ̀yà àjẹjẹ owó kan kò gbẹ́rù dórí bí ọmọ ọba ṣe sọnù ṣùgbọ́n tó ṣe kókó tó ṣe pàtàkì lápá la bó ṣe ń lọ lórí ètò òṣèlú nínú ọ̀sẹ̀ yìí ni pé àwọn oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá torí pé ẹ mọ̀ pé àbí bò ní Princess Fayọ ah. àwọn gómìnà wa wọ́n láwọn fẹ́ rí ààrẹ pé káwọn lọ ṣe pàdé wọ́n gbé gbìmọ̀ ẹlẹ́nu mẹ́ta kalẹ̀ pé àwọn gómìnà mẹ́ta o gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá àtàwọn gómìnà Emmanuel wọ́n ní kó lọ bá ààrẹ ṣèpàdé pé owó tó ń fáwọn wọn ní òtó hmm. ah, èmi ò wá mọ báwo la ṣe fẹ́ ṣe orí ọmọ tó wọ́ báyìí o ah. torí pé ó níye tán ń gbà tẹ́lẹ̀ Eh, níwọ̀nba tó sì ń ṣe ó yẹ kí ṣé wọ́n ti ẹ̀ ń fáwọn èèyàn lówó yẹn gan gbogbo òṣìṣẹ́ ló ń pariwo páwọn òrówó oṣù gbà ibi tó ti ẹ̀ ń sanwó oṣù gan ìlàjì ní sàn àbí kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹ eh, Adéoyè hmm, lórí ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó ní agbára gidi ni ó yẹ kó máa san àwọn owó yìí ó dẹ̀ yẹ kó máa fi kún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n ti jẹ lówó lọ rẹpẹtẹ rẹpẹtẹ èmi ò mọ nǹkan tán fi ń ṣe o torí wọ́n ṣà ń gbowó tẹ́lẹ̀ náà wọ́n gba location tẹ́lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ làwọn tó lọ́mọ sí iléèwé ìyẹn iléèwé gíga university àti polytechnic wọn ò rówó owó iléèwé ọmọ san. Hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lóbìnrin lóbìnrin ni wọ́n ti ya ìyàkuyà sí gbòòrò wọ́n ti hmm. sọra wọn di oníranù kalẹ̀ hmm. nítorí pé wọ́n ṣàfẹ́ kàwé káwọn náà lè débi gíga. àwọn ọkùnrin ńkọ́ wọ́n wá lólè pọ̀ rẹpẹtẹ ń gbébọn kiri báwo ni kò ṣe ní ṣẹlẹ̀ adé o. ẹ jáwọ́ báyìí o ojú tèmi fi wòrè o ọ̀pọ̀lọpọ̀ nú àwọn gómìnà wa yìí tó jẹ́ pé wọ́n ní àwọn iṣẹ́ kan tàbí kejì ẹ mọ̀jà gbàgbé pé ẹ méjì ọ̀ọ́ kádé ẹ̀kan sẹ́yìn méjì níjọba àpapọ̀ ló ti fún wọn ní táǹpé bail out fund ìyẹn ni pé owó pé ó dá o gbogbo wàhálà tẹ wà yìí kẹ́ ẹ yọ kúrò nù rẹ̀ kí náà fà àwọn owó ìṣe àwọn èèyàn ẹbí ọ̀gàjà pẹ́ fẹ́ mẹ́kẹ́ ó sì mú àwọn èèyàn ní o ṣùgbọ́n tá a rí ni pé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ wọ́n ṣà ń kọ́lé ni wọ́n ń ṣe kinní kan wọ́n sì lọ bí bàbá tó kọ́lé tí ò kọ́ mọ ọmọ tí ò kọ́ ní ògbélé tó kọ́ ta o ó mọ̀ wá di pé wàhálà gbogbo rògbòdìyàn ó wà wà láàrin lórí nígbà táwọn Yorùbá ro oúnjẹ jẹ hmm. bó ẹ wo ẹ ní ìpínlẹ̀ kan láìpẹ́ tí mo fi orúkọ bò láṣìírí wọ́n ní pé ó di pé àwọn ọmọ ìpínlẹ̀ tíṣà kan hmm. ibi tí akẹgbẹ́ rẹ̀ ládùúgbò àwọn tó jọ ń gbàdúgbò ibi tó ti ń dáná lórí iná ó sì gbé oúnjẹ ti sáfù ti sáfù <laughs> ebi ni ìdí ebi nù àbí kílẹ̀ ní mo sọ ah, princess layo. ebi ni o ebi ni hmm, adéoyè hmm. àfi káwọn ìjọba wa kán bá wa wá àkànṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ebi yìí ti pọ̀ jù. náà la fi ah. wò pé ó dáa eléyìí ẹ̀yìn àdá anídìí owó lọ́la àáfẹ́ ah. owó lọ́túnla à ń fi owó kí náà ń fìyì tán fún wọn ṣe. Hmm àti pé gómìnà tó gé owó oṣù àwọn òṣìṣẹ́ sí méjì ǹjẹ́ òun gangan ti bọ́ síta kó sọ pé ó dáa o allowance òun o basic wages òun o iye tó ń fún òun o òun gangan ti gé ǹjẹ́ òun gangan gbé gé méjì àtàwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. Adéoyè ṣó rí nípa owó wọn tí wọ́n gé sí méjì yìí hmm. ìyà ni wọ́n fi ń jẹ wọn hmm. ìgbà tí wọ́n tiẹ̀ sì rí owó ìgbà ní pípé lójú méjèèjì lójú méjèèjì hmm. ìgbà yẹn bóyá ara ẹ̀dìríkà ráìsì kan à ń rà ní bóyá bíi one thirty one fifty ṣùgbọ́n sì tán wá náà gé sí méjì torí ráìsì tó bá kéré jù onídìríkà ẹ jẹ́ two fifty o. two fifty ìyẹn ní times two two seventy three hundred naira. ẹni tó wá ń gba eighteen thousand naira minimum wage ń gbà tí fi ń rà ní one fifty. Eh. yóò tún wá gba eighteen thousand naira minimum wage yóò tún fi eh, eh. rà ní two fifty. a rà ní two fifty. irú ẹ̀ já gbé yẹ̀wò síra wọn. a tún sanwó ilé àwọn onílé náà wọ́n ti sọ ilé di wọ́n ti sọ di góòlù. ẹyìn olóòótọ́ ni gbogbo nǹkan ti di ó ti dẹ̀ léwò. ẹ mọ iye tá ẹ mọ iye tán change dọ́là nísìn. yàrá one thousand five gbogbo nǹkan tó ti pọ̀ ju nàìjíríà nísìn à ń kó wọlé ni. yàrá one thousand five ó ti di three thousand naira. kí wàá làwọn wí. abilẹ̀ kan commission kọ ìyẹn náà tún lọ bí nǹkan mi báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ayé ara wa sí. ẹ hmm. nǹkan tèmi tún ní níbí báyìí ni wípé ni àwọn ìjọ kí ni àwọn ìjọba fẹ́ bá wa ṣe sọ̀rọ̀ epo tó ti wọ́n yìí. ṣe rí bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ta sọ lẹ́ẹ̀kan ọ̀nà pé amúkun ẹrù ẹ wọ olókè lọ ń wo ọ̀wọ̀ sàlẹ̀ bẹ́ẹ̀ ni àròkò àròkò wọ́n sì ló ti bàjẹ́ láti ìlú kan wá ṣùgbọ́n tó yẹ ká wò ń bẹ̀ ni pé ọ̀rọ̀ epo yìí náà ń ló fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí o ah. torí kò sí bá ṣe lọ tábọ̀ tá à ní sọ ń pọ̀ ọ̀rọ̀ epo ẹ̀yà wò báyìí ìyá tó jẹ́ pé ẹ̀fọ́ rẹ̀ láti oko tí fi ń kó wálé látoko wá sí eh, ọjà tí ó ti tà hmm. ó máa wọkọ̀ bóyá bíi ẹgbẹ̀rún kan tẹ́lẹ̀ tí fi ń kọjá rẹ̀ tó wá di pé ọlọ́kọ̀ ń gba ẹgbẹ̀rún mẹ́ta hmm. ẹ mọ̀ pé epo tọ́lọ́kọ̀ tó jẹ́ pé láti eighty seven eighty seven naira tó di one hundred and forty five naira ẹ mọ̀ pé ọlọ́kọ̀ náà sọ pé òun náà fowó kówó ọkọ̀. wọ́n ti fi kún. bó o ní òjé ní fi kún. wọ́n tiẹ̀ ti fi kún. mo kà á nù ìwé ìròyìn láìpẹ́ pé owó ọkọ̀ láti ìjọra tó ṣòdì bó ti di àpò kan. Ah. ó sì bí a kò sí tó bá ti ń bójú báyìí yóò mọ̀ bámu ni. ó máa bámu ni. ẹ sì wo dọ́là wa náà ó ti di ti lọ bí three hundred four hundred kò tiẹ̀ wá dúró lójú kan. four hundred naira ni. bó o wà bó o láṣẹ ṣe bó oríwo là á kọ sígbẹ̀dù.